Hello. àṣírí kàkà. mi o olóyè Sunday Igboho Ajásọlá akọni ọmọ wa nílẹ̀ Yorùbá bàbá Yorùbá akẹ́kọ̀ọ́ Yorùbá ajìjàgbara fún Yorùbá ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá akọni ọmọ all over the world mo kí yín congratulations October ten is your birthday ẹ aṣàmọdúnmọdún ẹ ṣàmọṣúmọṣù ikú kì í pafẹ́fẹ́ lórí rìn bàbá mi kú kò ní pa yín léwu olóyè Sunday Buhari ni appreciate all your effort ọlọ́run abami dá yín sí orí tálákà dá yín sí orí àwọn tí ò ní á dá yín sí orí tó ń gbogbo orí tó ń jẹ ìyà lọ́wọ́ nílẹ̀ Yorùbá dá yín sí gbogbo orí tẹ́ ń jẹ àpá dá yín sí orí mi ìyá tiẹ̀ dá yín sí orí gbogbo generation wa tó ń bọ̀ máa dá yín sí ẹ̀ ní kú sọ́nà bíi èéfín olóyè Sunday Igboho Adéyẹmọ Eh, ìgbà ọdún ọdún kan ni ẹ̀mí yín á gùn mi wá fẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí pé opportunity ni èyí láti fi tún sọ̀rọ̀ mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ látara ìrìn àjò Yorùbá Nation inú mi dẹ̀ pé wọn ò fi mí ṣe sáǹkù tí ò dáa a dúpẹ́ lọ́wọ́ torí pé gbogbo ìwà téèyàn bá ti ń wù láyé ẹ má jẹ́ ká máa fi bí sú olóore o téèyàn bá fi bí sú olóore ó dá lóró òkò ọlọ́gbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n láti kọ́ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣé ìwà wùwà kọ̀rọ̀ pé ó wùwà àmọ́ ẹni tó wùwà náà sí ó jẹ́ kó fi gbọ́n sí ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ni tó jalè olóyè Sunday Igboho rárá torí pé kì ṣe ọmọ Sunday Igboho ni wọ́n fẹ́ tí wọ́n bìtìrì kò ń ṣe tíṣà Sunday Igboho lólòwò kọ́ kò ń ṣe tíṣà ọmọ olóyè Sunday Igboho lólòwò kọ́ ọmọ wọn ní skul wọn kò sẹ́ni tó jalè olóyè Sunday Igboho ó rú lójú nǹkan tí mo sọ àbí ẹni tó bá rò pé òun bìtìrè olóyè Sunday Igboho ó ṣíra ẹ torí pé olóyè Sunday òun gangan lolóyè Sunday Igboho ń jà á fún ó lè bọ́ nínú ìyà so táwọn ọkọ wọn bìtìrè Igboho wọn bìtìrè Igboho táwọn èèyàn rò pé bóyá wọn máa gbọ́ wọn máa dùn wọn kò sí kankan tó dùn olóyè Sunday Igboho lọ́rọ̀ tó wà lẹ́yìn kò sí kankan tó yọ lára olóyè Sunday Igboho kódà kó fi tó fi dá ara ilé wọn tí wọ́n bàjẹ́ ọlọ́run ọba tún gbé àwọn kan dìde wọ́n tún ṣe é padà lóòótọ́ gbèsè ní fẹ́ni tí ò bá ní tó wá ṣe ṣìṣọ́gù nírú nǹkan tó lóye Sunday Igboho nìyẹn gbèsè ní gbèsè gidi ṣé ti ẹ̀mí tó sọnù nínú ilé wọn ni ká sọ ni olóyè Sunday Igboho májàsọlá mo kí yín pé ẹ kú rọjú ẹ dẹ̀ kú àdúró tì wá ẹ̀mí yín á gùn lẹ́ẹ̀kan sí I wish you happy birthday long life and prosperity mo tún wá fẹ́ fi opportunity yìí sọ ọ̀rọ̀ fún gbogbo àwọn tó ń pe olóyè Sunday Igboho ní Sunday ikú tọ́nu nígbà tẹ́ ẹ ti rò pé bóyá wọn ò ní dé mọ́ ẹ ṣe o àdúpẹ́ o ọlọ́run á fi irú ẹ̀san fún yín o tí wọn bá lè ṣàmì mo bá wọn ṣàmì ẹ̀ tipátipá ọlọ́run á fi irú ẹ̀san fún wọn o lẹ́yìn ìgbà tí gbogbo wa tẹ̀lé olóyè Sunday Igboho pé ìjìyà pọ̀ nílẹ̀ Yorùbá tábàdẹ̀ sọ pé yorùbá ó kó gbogbo wa sínú ni àtọmọdé àtàgbà kì í ṣe olóyè Sunday Igboho nìkan àti family wọn nìkan àmọ́ pàápàá jùlọ olóyè Sunday Igboho májàsọ́lá dúró tán fún wa pé tọ́ bó bá ṣe wù kó rí àwọn ṣetán láti jà fún ìran wọn ó mà ṣe o bá àbá lélẹ̀ tó sọ eléyìí àárẹ̀ tó sọ eléyìí àti ẹ̀rẹ́ni tó ń ṣẹ́ èpè fún alábẹ́ kọ́mẹ́ǹtì àdẹ̀gbàyàwó ẹ̀ àpọ̀mọ ẹ̀jẹ̀ o ká lè bọ́ nínú ìyà lásán o àmọ́ pẹ̀lẹ́ owó tó o gbà lọ́wọ́ olóṣèlú tó fi dìbò mo ṣú ọ pé o ti san ìlọ́po ẹ̀ lọ́nà three hundred times báyìí níbi tí ọpọlọ ọmọ Yorùbá mi ò kú dé àwọn aráabí tó ń jẹ́ Fúlàní tó ń fi orúkọ Yorùbá bójú wọ́n wá kó wọ́n mọ́ra pé já tvs jà ìwọ náà wá tẹ̀lé wọn ó ò dẹ̀ wo àtúbọ̀tán ó wo nǹkan tó kẹ́yìn nǹkan tó kẹ́yìn àwọn tó ṣerú ẹ̀ lánàá ó mà ṣe o àìlárònú jinlẹ̀ ó máa ń jẹ́ kéèyàn sọnù púpọ̀ gan téèyàn bá dẹ̀ ti jẹ́ olójú kòkòrò ẹ̀dá kò sí ẹni tí ò lè bá ṣe torí pé ṣekúṣẹyẹ nírú wọn á máa jẹ́ ẹsẹ̀ gìrì nílé ọ̀hún jọ̀fẹ́ nílé olóyè adéyẹmọ lọ́jọ́ òun àná àmọ́ iléyà eléyìí tó lọ yìí kírísímàsì eléyìí tó lọ new year eléyìí tó lọ ó ṣojú mi nílé adéyẹmọ gbogbo ẹ̀yẹ ẹsẹ̀ gidi náà dà tọ́ ọlọ́run ló mọ ohun tó pamọ́ o bóyá ẹ wá lọ bẹ̀rẹ̀ republic ṣá o mi tí ì dájọ́ yín ọlọ́run ló ń dájọ́ àfẹ̀yìn pẹran sunday igbòho ọmọ wọn nígbòho òòṣà mo kí yín kú oríire mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá kú oríire alákọ̀ọ́kọ́ ni wípé wàhálà wa ò já sásán ẹlẹ́ẹ̀kejì ni wípé ọmọ adéyẹmọ kì í ṣe èpè ló fi ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bí àwọn bìtìrẹ́yà kan ṣe ṣe mistake ní ọjọ́ òun àná tó fi di pé àwọn tó ń fojú olóore gúngi fún wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé yorùbá ṣépè ìyẹn ni mò ń try láti correct láti má yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ àníwọ̀n tó bá dẹ̀ mọ̀ kó ń try irú ẹ̀ náà ó mọ́ra ẹ̀ but I know myself that I try it a lot láti kí a má bàa bìtìrè bàbá wa yìí kí wọ́n má kí ẹ̀kún yẹn má bàa ja àwọn ìrandíran wa. ọjọ́ náà rèé bí àná sí kan nínú àwa tá a jọ ń gbìyànjú tó pè mí ní orúkọ tí mi ò jẹ́ bóyá ó ní mo fo orúkọ olóyè Sunday Igboho ṣe gbá actually wọ́n ti apologize ẹ má jẹ́ ń tẹnu mọ́mọ́ àmọ́ ohun tó dùn mí bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú nítorí pé tó bá sọ pé ogun ẹni tí ò bá rí ogun rí ló máa sọ pé ogun ò tó nǹkan ǹjẹ́ ọgbọ́n wo la lè dá tá a fi lè dúró ti bàbá wa ìtọ́jú òfin ní tì wọ́n tí ayé òfin ní dẹ̀mí wọn légbodò òun náà ló jẹ́ ká sọra wa di irú nǹkan tá a sọra wa dà nígbà tí à ń ṣe protest tá à ń ṣe awareness tá à ń ṣe campaign tí olóyè Sunday Igboho wà ní ìfarapamọ́ ní Benin Republic hmm. orí tán a ṣèlérí gbàgbé ó mà ṣe o mi ò ní gbàgbé gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé olóyè Sunday Igboho nígbà tí bàbá ò tí ì lọ Benin Republic bàbá ò lọ Benin Republic lọ́sẹ̀ wọn tẹ́ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ tí máa sọ fún yín ọlọ́run mọ̀ ọmọ fi bàbá ó mọ̀ ọmọ fi Benin Republic tọ ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó jẹ́ òkùnkùn tó jẹ́ pé tí ẹ̀dá alàyè máa sọ fún olóyè Sunday Igboho bàbá ò ní pè bàbá ò ní gbàgbọ́ ó máa ní irọ́ ni ẹ̀ parọ́ mọ́ wọn nítorí kò lè lé wọn àmọ́ ọlọ́run fi ìrìn àjò Sunday ṣọ́ra fún wọn bàbá ẹ má wá fi ọ̀rọ̀ wọn ṣe tí yíba dá ní àtò ẹ má sún kankan gùn mọ́ ẹ yọ àkétì ìbílẹ̀ ọ̀kẹrun pátápátá ẹ má fi ọ̀tá ṣọ̀rẹ́ bàbá mi ẹ má bínú mi ò tó àgbáyé sí yín bọ̀ mo tún tó àgbáyé sí yín torí pé ọmọ ni mo jẹ́ lábẹ́ yín bàbá mi long life and prosperity a ti ṣe tọdún yìí twenty twenty three a ṣe twenty twenty four a ṣe hundred years ìyínlá yín bó gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́wọ́n bá torí pé particular somebody like me mi ò fẹ́ kẹ́ ẹ tí ì lọ báyìí torí pé ẹ wúlò fún society ẹ lè jẹ́ ẹnìkan tó ṣe gbára lé àtẹ̀lé ni má jẹ̀yìn ah kábíyèsí ọlọ́run ọlọ́run tún dá àwọn èèyàn láyé yìí mo appreciate yín má ṣàṣọlá ìgbòho ìṣá ẹ kú ìrọ́jú ẹ kú ìfaradà ó lójú olówó ọlọ́lá tó lè ṣerú nǹkan tí adéyẹmọ ṣe yẹn ó dẹ̀ lójú olòṣì tó ṣì ń rò pé òun ó di bọ̀rọ̀ kéde lọ́jọ́ iwájú tó lè tẹ́rí sí nǹkan tí olóyè Sunday Igboho tẹ́rí sí yẹn torí olóṣì nàìjíríà àti ẹ̀ ti gba bribe kò lè jẹ̀yà tó stage yẹn á ti gba bribe bọ̀ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé pẹ̀lú gbogbo Sunday kútọ́ọdún tẹ́ pè wọ́n wọ́n ti wá di eh, Sunday worldwide báyìí o káṣẹ ìgbà pé Sunday worldwide náà ni wọ́n tẹ́lẹ̀ àmọ́ eh, kò síbi dáadé yan sọ ọlọ́tẹ̀ sí ọlọ́tẹ̀ àtọ̀tẹnu ẹ̀ ọ̀tẹ̀ ayé ni kó má tẹ̀ wá rí bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá yín dúpẹ́ pé ọ̀tẹ̀ ayé ò tẹ ọmọ Adéyẹmọ rí um, I really appreciate you Chief Sunday Doctor Adéyẹmọ ọmọ aládìmọ Àdìsá torí títí yín ni mo ṣe sọ ọmọ tí mo bí ní Àdìsá bẹ́ẹ̀ ni torí pé orúkọ yẹn kò ní parun ìtàn yín kò sì ní parun bẹ́ẹ̀ pẹ̀lú táyé bá ń jáyé tí ìgbà bá ṣe ń jẹ́ ìgbà gbogbo ẹni tó bá ń ṣe dáadáa nílẹ̀ Yorùbá ni èmi Saheed Ire á máa tẹ̀lé ni màá sì máa gbà fún bẹ́ẹ̀ ni I promise actually I'm a musician I'm inside my studio WSMG Records mo party for complete two and a half years ó wá yá kọ́wọ́ mi má bàa nílẹ̀ kí má bàa náwó ọwọ́ mi mo á bẹ̀rẹ̀ sí ta ọṣẹ <laughs> ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ wa já sáyọ̀ ọ̀rọ̀ wa ò já sẹ́kún ọ̀rọ̀ wa ò já sí ìbànújẹ́ torí pé mo ti ṣe celebration mo ti pẹ́ torí pé mo ń wò pé èèyàn ò lè máa jìyà bẹ́ẹ̀ dé lára àwọn ọmọ Yorùbá tó ń gbá patí lọ sí àkókò mi mo wò báyìí pé so àwọn pípọ̀ yìí máa sọ pé kò sí nǹkan tó kọ̀ wọ́n nìyẹn o máṣe ìbádẹ́ máa fi bájà sọ láwọn náà wọ́n ń jà fún Yorùbá àwa náà dẹ̀ mọ̀ fúnra wa pé à ń jà fún Yorùbá kí ló yẹ kí ilẹ̀ Yorùbá kan kó má sí patí kó má sí election kó má sí anything torí ọmọdé yẹ fún gbà yẹn síbẹ̀síbẹ̀ a ṣì ń rọ́mọ yorùbá tó sì sọ pé who is him kábíyèsí ọlọ́run wọn gbà fún jésù kristi àmọ́ ẹnu ẹnu jẹ̀ràn ẹ̀dọ́lá wọn gbà fún muhammadu àmọ́ ẹnu jẹ̀ràn rẹ̀ dọ́là wọn gbà fún ọ̀rúnmìlà ẹnu jẹ̀ràn rẹ̀ dọ́là kódà wọn gbà fún ṣùọ̀dàrà tí òkú tó ṣì bẹ láyé tá àdẹ̀mọ̀gbà tí ó kú ó ti wáyé pẹ́ẹ́ni tí ò bá gbà fún èṣù dára rẹ̀ láàbùlé èṣù ó ṣe èṣù oníṣe mi àti gbogbo etí tó ń gbọ́ mi ọjọ́ wo la fẹ́ bọ́ nínú ìyà ọjọ́ wo la fẹ́ jáwọ́ nínú kò kàn mí kò kó lọ́ọ́ máa rókì lọ́kàn oníkálukú mo mọ̀ pé tọ́lọ́wọ́n ba òun ló máa ṣe ọmọ adéyẹmọ ẹ bá wọn pẹ́ láyé kan ké sí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kábíyèsí tẹ́ jẹ́ alátìlẹyìn fún ṣọ́ọ̀bù yorùbá nation silently or openly ẹ bá jẹ́ ń dárúkọ mo mọ̀ yín dáadáa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin politician tẹ́ jẹ́ truth alátìlẹyìn yorùbá nation pé ah tó bá bọ́ sí àwa náà láṣẹ adéyẹmọ kọ́ ní òṣèré mi ọ̀rẹ́dì àti di gómìnà bí mo ṣe wà yìí ló kàn lẹ́yìn nípa ọṣẹ mi ti fi kọrin tó bá yọ kí n kọrin kí kí n mórí yín gẹ̀ẹ́sì náà ó fún mi kí n fún gómìnà owó jẹun láyé mi kò bẹ́ẹ̀ lọ. so ibi orí bá jáde sí là ń gbé o àmọ́lẹ̀ tí ó mọ̀ lọ́la àmọ́ nínú àjẹ́ńdà tèmi bàbá Ọbásanjọ́ wọ́n ṣe fámì wọ́n lọ president wọ́n tún wá kúrò ní pírẹ́sídẹ́ǹtì tó wọ́n tún padà sí fámì wọn wọ́n náà ń ṣe àgbẹ̀ wọn jẹ́jẹ́ ẹ̀ ti mọ̀ wípé ẹni tó ní ẹ̀ bá pé ti máa mọ̀ wípé ẹni mọ̀ nǹkan tó ń ṣe. bàbá Ọbásanjọ́ mo fi yín dáadáa bàbá mi àṣetẹ́ni bá burú ní kọ̀rọ̀ ó lè dáa ní gbangba àní àmọ́ àṣetẹ́ni bá tiẹ̀ burú ní gbangba ó lè dáa ní kọ̀rọ̀ ó rókì lọ́tọ̀ mi àti yín bàbá Ọbásanjọ́ ẹ̀ ṣe ìdúpẹ́ ọlọ́run lójú sí yìí and I'm also thanks President Salon I, I also proud of uh, all Benin Republic From, as from today, anywhere I see Kotono people, I always give you joy, give you bless, happy with you. I love you so much. Gbogbo ẹ̀yin ọmọ Benin Republic, ẹ ṣe dúpẹ́ o, ẹ kú àdúró tí o, ẹ kú àdúró tí o. Èmi ọmọ yín náà ní Sáyid Ire, ẹ̀ mo ní kí n wíṣì bàbá mi, happy birthday mi, ìgbà ọdún ọdún kan lọ. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í lòdì àìmábọ̀, ẹ̀ bàbá wọn pẹ́ láyé kan ní ìṣèlú, ẹ ṣe dúpẹ́.